tẹ́rọ̀rẹ̀ tó bẹ́ lọ sí òṣèlú tó bẹ́ débẹ̀ ọ̀rọ̀ rẹ̀ dàbí ìgbà tí gbogbo wa bá ti pọ̀ tó yìí àwa fẹ́ jẹ àgbọn afẹ́ ṣe kíni afẹ́ jẹ àgbọn ìgbà wa fẹ́ jẹ àgbọn àwa wọ́ òkúta táàfi fọ́ àgbọn àrí àwa máa táàfi fọ́ àgbọn àṣekíni àrí àwáwò láàrin wa pé sáàtì fẹ́ jàgbọ́n yìí afẹ́ jẹ́ àjàgbọ́n yìí a jẹ́ ẹ̀ṣẹ̀rí tá bá jẹ́ àgbọ́n yìí ẹni kó gborí rẹ̀ kalẹ̀ nínú wa California o ẹni kó ṣe kí lápínlẹ̀ wọn yóò gborí ẹ̀ kalẹ̀ kábíṣe inú wa ta ni ó gborí ẹ̀ lẹ́ka ní fagbọn ẹ̀yìn rẹ̀ ní níṣẹ́ èyàn gborí ẹ̀ kalẹ̀ kábí fọ́ agbọ́n ọ̀fẹ́ já forí rẹ̀ fágbọn tàbá forí rẹ̀ fágbọn agbárí rẹ̀ nìkan ni ó dàrú kò náà ní wàlì jẹ́nà náà ọlọ́pàá tó wò wípé kí ni ẹ wí yìí yes now ebi eh, tó ah, áwọ́dà yóò sì kú àbí kò náà ní wàlì jẹ́nà tẹ́rí bó ti tóbi dáhùn òpé nǹkan ńlá ni òpé ah ikú rèé wàláhì ẹni ó lọ rèé tẹ́rí sóṣèlú aburú tóun kóra rẹ̀ sí ojú ẹ tó forí ẹ̀ kalẹ̀ kábí fagbọ̀n lọ torí túmọ̀ ẹni tó gbórí ti ẹni tó lọ ṣòṣèlú lè túmọ̀ ẹ̀ ni pé wá gbẹ́sìn ẹ̀ kalẹ̀ já bẹ́sìn ẹ̀ jẹ́ bóyá ọlẹ̀ ní nàìjíríà tó ṣe ẹwọ̀rọ̀ politics nísìn ọlọ́pọ̀ mọ́sáṣà ní wa níbi ọ̀rọ̀ APC àti PDP dé ìgbà wọn parí gbogbo primary election wọn lọ́dọ̀ àwọn PDP ìtàlówí ní mẹ́ Àtíkù lọ́dọ̀ àwọn APC ìtàlówí ní mẹ́ Jagaban kí lọ́kú yìí Jagaban ó sì wọ́n lọ́pàá olówí ní mẹ́ àwọn Christian Association of Nigeria tó pèrà wọn ní kan nílò ti wọlé hàn tí ìmọ́ta ní ọ̀fíṣẹ́ báyìí wọ́n ti ń pariwo Muslim Muslim tickets ìgbò náà sì padà parí ọ̀rọ̀ bó ló parí ẹ̀ sí lóòtọ́ ọmọ mùsùlùmí ní vice tó bá di muslim muslim ticket ó wá dariwo tọ́ ìta padà wá dí nìsí ni pé àwọn àfáà ti wá gbàlú kan báyìí àyíwò tó wá kù táwọn àfáà wá ń pa ní pé pọ̀ kí ní yóò àwa mùsùlùmí náà ẹjá dìde o ah kí ló dé tàbí dìde àwọn òṣèlú iná ni àbí ká mọ̀ campaign ní báyìí o àbí gbogbo èèyàn ayọ́wọ̀jẹ́ kan mọ̀ pé àbí kan dìbò fún Jagaban àà èé sí ẹni torí ta bá wo so àwọn Christian wọ́n ti àtàkẹ̀ so wọ́n ti àtàkẹ̀ yẹn nítorí Islam lọ́dẹ̀ ṣe kí ni wọ́n ti àtàkẹ̀ in fact nítorí Christian ti bá dé báyìí lóòtọ́ sí nìyí ìtàn ti bá dé nìsìn wọ́n ti lọ ṣọ́ọ̀ṣì báyìí kódà ti ní pásítọ̀ tó ní ìwọ ọmọ ọjọ́ tó ọba ti ní PVC permanent voters card ọ gbọ́dọ̀ wá ṣọ́ọ̀ṣì yìí mọ́ ìgbàwò yẹn wọ́n ń sọ yíò ṣe tá àbá ní sàbòsí àti ìran àwọn àfáà tán ti sọ rí náà kó tó dẹ̀ ilé yìí pé wọ́n tó ọba ti ní PVC yọ iṣẹ́ mùsùlùmí rẹ̀ àmà àwọn tó ní káwọn ìmáàmù ọmọ dúó lẹ́nu ọ̀nà mọ́sálásí ń jọ dìbò ẹni tí ò bá ti ní pvc ẹsẹ́ kí ni ẹlẹ́ padà ìwọ ọ̀ní kásùbà aláàrọ̀ ilé mú pvc rẹ wá kó tó di páwọn ilé yìí ń wí kámàwùlẹ̀ sọ pé gbọ́n ti wá wí kíníkan kíníkan àwọn kíní àwọn kíní ah, ìjọba lágbára gan àwọn wá ní agbára ah, gan báyìí tọ̀ muslim muslim ticket yìí náà ní ok àwa musulmi ní standard ti wá a ní kíní jẹmọ́ a ní táàmù a ní a ní a ní táàfin wọn gbogbo nǹkan ti wá a sì ní táàfin mọ́ mẹ́ṣọ́ gbogbo nǹkan lọ́dọ̀ ti wá a musulmi ìtara náà lò ó yẹ́ ìgbàgbé tara ni pé ńgbà Ọ̀ṣun jẹ́ selection lọ́sùn nìsìn kí ló padà ṣẹlẹ̀ mẹ́ christian christian ticket kọ́ ló padà ṣẹlẹ̀ so kí lẹ́yìn láti máa pé tara ní ṣe wọ́n jẹ́ tí ó ta kò fi nǹkan kan nínú Nàìjíríà ní kí làwọn náà wá fi tara jà sí táwà díjú wà mùsùlùmí ló gbọ́dọ̀ débẹ̀ mùsùlùmí ló gbọ́dọ̀ débẹ̀ APC ẹni wọ́n falẹ̀ kí ni ẹ̀sìn wọ́n ní ṣe PDP ẹni wọ́n fà lẹ́ ẹ̀sùn wọ́n ní sí kí wá láwọn tọ́ra wá sí tó tó bá ti ní pẹ́ nìkan lẹ́ ń kàpé fún ẹ́sọ́ bí tẹ́ lọ fún wa èyí ò ti kúrò ní ti mùsùlùmí tó wá ti mùsùlùmí lẹ́lẹ́ ká mọ́ sọ ní ẹ̀yà mọ́dá mùsùlùmí ó tẹ́ bá dìbò lọ́dún ni ó PDP àti APC ó ní kí ni ó ẹ̀dìbò fún kankan náà méjèèjì but ẹ̀mí yí bá ti ń fi lọ bìkan ju bìkan lọ ẹ̀sọ́ bí ẹ lọ wọn kò sí débi mọ̀ nínú gbogbo àwọn kàpé lẹ́nìkan yẹn ìta mùsùlùmí fi ma ń wọ́n ìwé ètò báyìí òṣèlú ń bẹ nínú Islam òṣèlú tí sì ń bẹ nínú Islam òṣèlú tó lọ papọ̀ mọ́ ká mọ́ fẹ́sìn wálẹ̀ ni kìí sí òṣèlú kásàwákáyé ó dá káwá bó bá ti tó bá lè ṣe Islam kó ṣe ṣẹ́rí tí ń bẹ́ńlẹ̀ yìí àti láwọn mùsùlùmí ń bẹ alhamdulillah ayú ẹ̀kọ́ bàbá mẹ́tànra wa gan ni adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn mùsùlùmí tó ń bẹ̀m̀bẹ̀ ohun ẹja wo bá ti ṣe wọn dáadáa níta orí tó yẹ ká ṣe nù ohun tẹ̀ríká rò pé jáde ọgbọ́ àwọn tó yìí bẹ̀ kò sí yìí tó ṣiṣẹ́ ìtẹ́ yìí rò pé ilẹ̀ ẹ̀fẹ́ fi wọ́n ṣe aláwọ̀ ẹlòmíì tó pé ọ̀rọ̀ ọnu wọn lóòótọ́ ń júwe pé a ah, ẹ̀sìn náà wà concerned about náà fi mọ̀ páwọn ti ń campaign ẹ̀sìn ló kàn but wọ́n mọ̀ páwọn tí ṣe gíní àwọn tí ń campaign gẹ́gẹ́ mọ̀ rí wọn tí wọ́n tẹ́ mọ̀ pé inú ọgbẹ́ tí ń wà wọn ilé yìí ẹlùmọ́ lè mọ́ kan wọn àmọ́bẹ̀ tí ń wọ àti ṣe sí wọn ní interest ibi kan di political party kankan àbí kan di political post kankan ẹ̀sìn ló kàn wọ́n aláyàwọn tó wà bẹ́ẹ̀ wá nínú wọn a sì máa mẹ́lú mí àwọn gan pápá lè di gómìnà ó tẹ́wọ́ lọ́rùn ó bá lè di sẹ́nitọ́ ó tẹ́wọ́ lọ́rùn a máa náà báwọn àwọn tí wá rí ẹlòmí ò wá mọ̀ póhùn náà ti ń ti politician kò mọ̀ wọ́n póhùn ti ń kàfí ìbáwọn ní politics ṣe rí politics eléyìí tí ń bẹ ń tà yìí ẹmọ́jà àtàrà wa kò kẹsìn kò ṣe kíní kò kẹsìn tẹ́nì kankan mọ́ fẹ́sì campaign mọ́ kánù kàn tara ni ẹ má jẹ́ káwò tara bí tí wọ́n ó gbáríwò ìyàtọ̀ ń pa nísìn kí ló change láti ọjọ́ ẹ̀ ẹ mọ́ dúró tó ti ń pariwo islamization islamization kí ló change nínú ogun kan tí ń lọ láyé ẹ mọ̀ pé in fact ká gbọ́rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ kan ọ̀làjú ayé lásán gbogbo nǹkan tí wọ́n ti adopt láwọn ìlú káàkiri yóò dé nàìjíríà àwọn kánù mọ̀ pariwo islamization ẹ mọ̀ sọ̀rọ̀ sùkúùkù wọn sọ̀rọ̀ islamization ẹ̀mọ́ tàbí fi ṣùkúkù ọ̀hún dánwò ní Nàìjíríà wà ilé mi ẹ̀mọ́ yí ọ̀nà tàbí fi owó ṣùkúkù ṣe ní Nàìjíríà wà ilé mi tó jẹ́ pé ṣùkúkù ọ̀hún tẹ bá dá padà sínú ṣẹ̀ríà àwọn àfá ìsìláàmù sì láwọn tẹ́yìn bára wọn fà so àwọn rí ẹni pàwọn kan ti gbọ́ pó kékeré ìjọmọ́ kí ní ẹ̀sìn wa lásán ṣùkúkù tẹ́ pé ohun asúlù rẹ̀ sukuk ibi tó ti ń àwọn mùsùlùmí tó sí ń bọ̀nù àwọn gbógun ti ìtara rí ń ṣe wọ́n àwọn mùsùlùmí ò wá mọ́ ṣe bí ti wọn àwọn náà gbọ́dọ̀ mọ́ wá kàn mọ́ sí tara táàwá ní fìlàkà ìtara táàwá ní fàgbọ́yé ẹ̀sì tara ẹ má jẹ́ kánkàn gbé nǹkan mí lé lọ́wọ́ tẹ́lá ti kándídéètì PDP àti kándídéètì APC kò sí yìí tí ó wọlé tán ní àwọn méjèèjì tí ó wà ní tó tó ń fẹ́ gbé wájú ní àjẹ́ndà kíníkan Islam kò sí torí pé kí ni oníkálukú ló ti kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ a sì mọ̀lúta bára wa amọ́jẹ́dá mùsùlùmí kan gbọ́dọ̀ máa ṣe ni pé ẹbá rẹ̀ nìkan tó jẹ́ candidate tẹwa ẹnìkan wá súnmọ́ èèyàn méjì súnmọ́ ẹwà máa kọ́ ní sí létí tọ́ ìlọ̀lọ́ ń lọ yóò àmọ̀ pọ́rọ̀ ní ayé rẹ̀ lọ ń bá lọ ìntọ́ bá sámọ̀ níbi support Islam wọ́n gbàgbé Islam o wọ́n sọ Islam o wọ́n jẹ́ kí Islam wọ́n jẹ́ kí a jẹ́ Islam látọwọ́ rẹ̀ o in tó gbọ́dọ̀ kàn wá nù ẹwà máa jẹ́ bọ́ ṣe rí politics tó wà tàà bá fẹ́ tanra wa ló kú ẹni tí ó bá lọ tí ó sì dókè ah tásọ rẹ̀ ó sì mọ́ kangakanga ah aṣọ mọ́ta ń wí epo kọ́ ní ó jásí lára <laughs> wọ́n náà ti mọ́ ní wí o tọ́ ní dí nǹkan míì kó tó dé tí òṣàmì ò ní bá wọn ṣe kí nínú lórí ni àbẹ́sìn míì ni ò ní lọ bá wọn pàtẹ́wọ́ mẹ́ ẹ máa wò ẹ́rì pé ìtọ́wà jẹ́ kírísẹ̀ nínú wọn yóò wà mọ́sálásí wá kí jímọ̀ ayú ẹ̀kọ́ ni so èyí tó bá jẹ́ kírísẹ̀ nínú wọn kò lè jẹ́ kírísẹ̀ gidi kan tó yóò wà mọ́sálásí wá kí jímọ̀ kò lè wá kàmpé ìtọ́wà ti jẹ́ mùsùlùmí nínú wọn náà òun náà lọ sọ́ọ̀sì lọ́dẹ́ kí ni lọ́dẹ́ kàmpé tó dípò nídìí wọn yóò nídìí wọn ṣe yóò wá lọ́wọ́ ní wá wá redemption camp kó wá kàmpé ń bẹ́ ó nídìí wọn tó bá sì débẹ̀ tán àwọn onímọ̀ sọ fún pé so ma pé ń jọ tó fẹ́ ṣe kíníkà ó wá sí ọ̀dọ̀ tiwa náà o ṣẹ́rọ̀rẹ̀ tó fẹ́ lọ sí òṣèlú tó fẹ́ débẹ̀ ọ̀rọ̀ rẹ̀ dàbí ìgbà tí gbogbo wa bá ti pọ̀ tó yìí àwa máa tàbí fọ́ àgbọn àṣíkíní àrí àwa wò láàrin wa pé sáàtì fẹ́ jàgbọn yìí afẹ́ jẹ́ àjàgbọn yìí a jẹ́ ẹ̀ṣẹ̀ríta bá jẹ́ àgbọn yìí ẹni kó gborí rẹ̀ kalẹ̀ nínú wa kábí fọ́ ni ohun ẹni kó ṣe kílà pínjọ wọn yóò ẹ̀yìn rẹ̀ nìrísì èyàn lè gbórí ẹ̀ kalẹ̀ ká fi fọ́ agbọ́n ọ̀fẹ́já forí rẹ̀ fọ́ agbọ́n ta bá forí rẹ̀ fọ́ agbọ́n agbárí rẹ̀ nìkan ni ó dàrú kò lọ́ọ̀ ní wà jẹ́ náà ọlọ́pàá tó wò wípé kí ni ẹ wí yìí yes now ẹbí tó áwọ́tẹ́ yóò sì kú àbí kò lọ́ọ̀ ní wà jẹ́ náà tẹ́rí bó ti tóbi dáa ń wò pé nǹkan ńlá ní o pé ah ikú rẹ̀ wallahi ẹni ó lọ rẹ̀ tẹ́rí sóṣèlú aburú tó ń kóra rẹ̀ sí ojú ẹ tó forí ẹ̀ kalẹ̀ kábí fagbọ̀nà torí túnmẹ̀ ń tó gbórí ti ẹ tó lọ ṣòṣèlú ní túnmẹ̀ ní pé wá gbẹ́sìn ẹ kalẹ̀ já bẹ́sìn ẹ jẹ́ bóyọ olè ní Nàìjíríà tó ṣe já bá kí ni jẹ́jẹ̀ mọ́ já bẹ́sìn ẹ jẹ́ bóyọ olórí Nàìjíríà tó ṣe wá sóṣèlú ibi a bá ti ń ṣe mítìnì wọ́n mọ̀ pẹ̀rún dájọ́ mọ̀ gbọ́ báyìí à ní dìde mẹ́ o wọ́n mọ̀ pẹ̀rún táàmọ̀ ṣe kí ni táàmọ̀ gbọ́ báyìí à ní ṣe ká gbọ́dọ̀ dìde o wá sóṣèlú a gbọ́ pọ́lọ́run ọba wí báyìí a sì ní ọlọ́run alùkùrá nínú yìí wà àmọ́ lù ti wá òfin táwa ṣe rèé a sì jọ lọ́wọ́ sí mọ́ bọ̀ la hawla wala quwwata illa billah túmọ̀ rẹ̀ nù wá gbórí ẹ̀ kalẹ̀ ká fi fọ́ agbọ́n gbogbo wa sásẹ́yìn sẹ́lẹ̀ ní bá gbórí ẹ̀ kalẹ̀ tá fi fọ́ agbọ́n kí láwọn pé alòpónú àbí ẹlògọ́ ẹni ò tí ń ṣe gbogbo òròyìn burúkú tẹ́ fi ń ròyìn ẹ̀ yìí in tó wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ lọ lẹ́gbọ́dọ̀ fi ròyìn ẹni tó bá gbéra rẹ̀ kalẹ̀ pé ẹ jẹ́ kí n jẹ gómìnà ẹ jẹ́ jẹ president ẹ jẹ́ jẹ igbá kí n bá lè tún kìnníkan sí ẹlẹ́ẹ̀kejì a mùsùlùmí mọ́ tààrà ń takúta ẹ má jẹ́ àtàrà ẹ má jẹ́ kí àwọn mọ́ direct ọpọlọ wa ọlọ́dìá mọ̀ pé lèkólé wéjẹ́ àjọ́ òwà mọ̀wà lè ha báwọn ti máa ṣe tí wọ́n náà ti ń ṣe òun àwa ò gbọ́dọ̀ ṣe bí wọn àwa ní ta àwa tí ń darí wa ń gbọ́dọ̀ ń tó gbọ́dọ̀ wọ́pọ̀ mọ̀ kàn wájú tó gbọ́dọ̀ mọ̀ wà ìpọ́táǹtì wájú ẹ̀sìn wà yìí bóò ni yóò ti ní jẹ́sìn wà yìí gbọ́dọ̀ wọ́pọ̀ mọ̀ kàn wá òun fi ní àwọn míì bẹnu àwọn tán mọ̀ ti ń kàmpéyìn wallahi bóò ni yàwó ṣe ní jẹ́wá náà làwọn náà sọ àmọ́ ìjọ náà yìí ni ṣe lè ló kàn sáà ṣẹ́rí tó kọ́kọ́ kàn ní pé ẹni fẹ́ di candidate ni o ẹni fẹ́ di gbogbo tí ó bá dì ní o bó láti ṣàtúnṣe ẹni o àtúnṣe bíjọ́ ẹ̀ká ti bẹ̀rẹ̀ ṣẹ́rí gbogbo àwọn olóṣèlú wa ti ń bẹ́ńta bó láti tún gbogbo wọn sí ìtúgbọ́dọ̀ kọ́kọ́kọ́ wánú tíyẹ fi hó àwọn olóṣèlú wa ta ní ẹ̀bá ṣe pọ̀ tó yẹn báwo la ṣe lè ríbi tún wọn ṣe ó sì rọrùn bí ìdínilá tẹ́wárí ọba lábẹ́ tó olóṣèlú ṣe orí olóṣèlú kọ́ láti bẹ̀rẹ̀ kí mo wíjọ̀ mọ́ orí àwọn olóṣèlú kọ́ láti bẹ̀rẹ̀ ta bá fẹ́ tún àwọn olóṣèlú wa ṣe orí ara wa láti kọ́kọ́ bẹ̀rẹ̀ kí mi ó kọ́kọ́ túnra mi ṣe ìwọ náà túnra rẹ̀ ṣe nínú ilé tèmi kí kọ́kọ́ túnú ilé mi ṣe ní ìyàwó mi àtọmọ mi ìyàwó mi àti kí ni àtọmọ mi tèmi bá ti túnú ilé tèmi ṣe pé gbogbo tá ń pè ní Eh, àwùjọ táǹpẹ̀ ní mùsùtámà níbo ní gbogbo ẹ ti bẹ̀rẹ̀ inú ilé tí kálukú wá bá ti wá ń túnra wa ṣe nú ilé àtúnṣe tá a ṣe láti inú ilé òní òdé ta in tá a bá ń bára wa sọ nú ilé ní ó máa reflect ní ara wa níta tàbí bá ti wá reflect níta kí ní òní atẹ́gùn òní ó máa wá sàn lọ́dọ̀ kálukú tẹ́mi bá ti rí pé ọ̀rọ̀ tí mo ń gbọ́ lẹ́nu ẹnìkejì ọ̀rọ̀ tó lágbára ni ọ̀rọ̀ àpọ́nlé ni ọ̀rọ̀ dáadáa ni ọ̀rọ̀ sùúrù ni ọ̀rọ̀ ní ó wọnú etí tèmínà ó lè mínà túnmọ́ sọ bẹ́lò ní bọ́ bá wùjọ wá ṣe rí yìí kò sírú olóṣèlú ta bá yàn síbẹ̀ kódà bọ́lọ̀ bá ṣe ẹni lẹ́ni ní tí ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ á bá dáadáa rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ bá jẹ́ <laughs> ẹ máa bí ra ẹgbẹ́ kí wá lùkù tí ń ṣe ó sàn bẹ́ẹ̀ pé ó dá àti ẹ̀fún ara rẹ̀ naturally àbí ó dá àti person àmọ́ àfẹ́ ṣiṣẹ́ yìí àbùkún ló jìnà òun gẹ́gẹ́ lẹ̀ lọ bá ṣẹ́ nígbà náà fẹ́ bẹ̀rẹ̀ tí ní fẹ́ ti òṣèlú tí àwọn àwùjọ ló kọ́kọ́ tún sí àwọn èèyàn as individual wà gba imani wà gbẹ̀sìn wà lágbòye wá níbẹ̀rù ọlọ́run wá níwà wá níwọ̀ ọmọlúwàbí wá ní tẹríba ní o fẹ́ràn ọmọlàkejì rẹ bọ́ ti fẹ́ràn ara rẹ ebi ògbónà mọ́ payọ́ sọ̀rọ̀ ní rẹ ẹ máa fáwọn èèyàn ló ń jẹ ẹ máa kíra yín dáadáa ẹ máa wá láàfíà fún ara yín ẹ àwọn information yẹn ti spread àwọn tààlìmù yẹn spread àwọn teachings yẹn ti lọ ó ti lọ ó ti lọ ìgbà tó padà dígbà mọ̀ darí ìlú àá ẹwòdọ́ tí ẹwọ́rún tó ṣẹlẹ̀ ẹwọ́rún tó wáyé bí nàìjíríà yóò bá dá ara wa lápọ̀pọ̀ tún ṣe kò sí ẹni tẹ́lẹ̀ fọkàn sí lọ́dọ̀ ohun kámọ́tara wa bí nàìjíríà yóò bá dá àwọn gbogbo wa sí náà ẹjẹ́ sí wa gbogbo ń nsi láǹsí ní iṣẹ́ ilé ẹnìkan ló kó jọ̀rọ̀ fún mi pàwọn gbọ́ lẹ́kṣọ́rà kan tó sọ̀rọ̀ wọn lọ́rọ̀ ńlá ni wọ́n ní ta bá fẹ́ kí ìlú yóò da agbọ́dọ̀ kọ́kọ́ lọ dá ìbẹ̀rù ọlọ́run padà síra wa lẹ́sìn kálukú náà ti mọ reality wọ́n ní ta bá wa dá padà orí ọmọ wa ní ká ti lọ bẹ̀rẹ̀ àmọ́sẹ́ ọmọ tó burú jù ni pé àwọn ọmọ onísìn ìbẹ̀rù ọlọ́run kò sí lára tí wọ́n mọ́ gbogbo ọ̀nà láti ń lé wọn jìnnà síbẹ̀rù ọlọ́run including ọ̀nà tá ń gbà fi ràn wọn lọ léèwé àwọn ọmọdé ẹ̀rọ lọ́lẹ́wì lọ́lẹ́wì tí wọ́n bá padà bá kọ́ dí sí ìwà ẹ̀kì jáàmù nẹ́kù kú lẹ́tí ń kọ́ fún wọn special center lẹ́ra fún wọn abẹ́ ìmọ̀ra fún wọn ọmọ tó wá mọ̀ pé wọ́n àlùmọ̀kọ́rọ̀ ìbáhùn lòun fi certificate certificate jẹ́ bí certify rẹ̀ kó ti dé engineer ó ní ọ̀nà àlùmọ̀kọ́rọ̀ yìí ló fi gbà ẹ̀dàkùnṣẹ́ mind láti lè ra ìbò tó bá di president ṣe ni pé tẹ́rìbí ni àti ìdẹ̀fún láti skú àti ìdẹ̀fún láti kékeré àwọn òbí bọ́mọ wọ́n bá ti lọ léèwé nìsí in tí wọ́n wí fún wọn ní pé múra sí wèrè o ọlọ́run bá sàánù wọn náà yóò jò yíyọ wọ́n ya wá lókè ní ọmọ ń kọ ní oníná ń kọ sí kálukú létí nù múra kó jẹ́ ọmọ wa ń gbọ́rú ọ̀rọ̀ yìí a ń kọ ní ìsílé tí ọmọ náà wá dàgbà ẹ̀dàpọ̀wò náà bá débẹ̀ kí ni ó mọ̀ lọ́dẹ́ ṣe Nàìjíríà wallahi ó lè dáa Nàìjíríà ó lè ṣe kíni àwa sì bìlí pé lágbára Ọlọ́run bá yóò padà dáa àmáwàtà abẹ́ tó lóṣèlú ṣe náà káà náà kọ́kọ́ dà àṣíkà adam abdullahi Ìlọrí rahimahullah ibi àwọn afáwà lẹ́yìn bá lò ní Nàìjíríà ẹgbẹ́ wọn kó tí ọ̀rọ̀ wọn náà ti sọ̀rọ̀ orí dáadáa pé ìlú yìí ó kọ̀ntínú láti máa rí báyìí ò ní rújú kò ní wọ́n nítorí gbogbo òun olóṣèlú èyí tó bá jẹ́ mùsùlùmí nínú wọn yóò láàfà ní mọ́sálásí èyí tó bá jẹ́ kírísẹ̀n nínú wọn yóò láàfà ní ṣọ́ọ̀ṣì tó tó bá ti ń láàfà in táwọn àfà àwọn bá ń bá wọn sọ ní òjì àmọ́rún tí wọ́n jẹ́ láàfà mọ́sálásí láàfà ṣọ́ọ̀ṣì ẹgbẹ́ àwọn kálukú náà ti ń dúró olóṣèlú tó bá já máa fa àkànbá ìlọ́wọ́ nísìn àbó olóòlò ti ra mọ́tò tí ó ṣe kọrin lára rẹ̀ ní òmọ̀lù òní bá sọ̀rọ̀ lú nígbà tí ó bá sọ̀rọ̀ yóò àfi ṣe yóò àfi ṣàwàdà kó lè mọ́ àfi lù ẹ̀rí lọ́nà tí wà káwà náà ń àwa ti ní gbogbo oníkálukú ń ṣe ti ẹni ohun li kullin wijhatun huwa muwalliha ẹfún oníkálukú lẹ́gbọ́n mọ́ ṣe ti wọ́n a gbọ́dọ̀ wá jẹ́ kí ìṣe kan kó wá yá mùsùlùmí padà káwà gbàgbé tó yẹ ká mọ́ sí àwọn àwọn àdẹ́ tí wọ́n gbẹ́gbọ́n tí wá dípa àwọn kàmpẹ́n nìsì àwọn yíò kàmpẹ́n nínú ọ̀dọ̀ wọn àwọn náà tí wọ́n kàmpẹ́n àti kàmpẹ́n lórí mímbàrí àti nígbé kíníkà jẹ́ o àwọn tó wọ́n ṣe kíní ni pé àwọn kò kọ ìsìláàmù sí é tí àwọn yòókù náà tán jẹ́ àwọn pàtí ẹ̀rọ pé pàtí ẹ̀yọ̀ kan ló fẹ́ ló ní kandidate mú president mú pàtí kankọ́ àwọn pàtí tó kù náà ní mùsùlùmí dẹ́jẹ́ ìdàdí kíní náà ṣe síbi but ó tún lọ́wọ́ olóṣèlú náà ni ó jẹ́wọ́ kánù lè sọ tí wọn àwọn náà wọ́n bá wọn ṣe kí ni wọ́n bá wọn tí gbogbo ẹ̀ politics ni ẹjẹ́ adáki nìkan lẹ̀ tí wọ́n lágbàdá kọmọ̀ọ́rán àwọn politician yóò lámọ̀ọ́rán gbogbo àwọn táwà ń jàlé lórí yìí wọ́n mọ̀ bára wọn jà ń ti wọn kò mọ̀ dọ́ta láàrin wọn gbogbo ẹnìkan olóòrùn náà wà ló ń bá ẹnìkan dùkì nìkan ní president eh, primary election gbogbo ìtàwọn àmọ̀ntara àmọ̀ntara àmọ̀ntara bọ́ọ̀mọ́ rẹ̀ ó bá ṣe ìyàwó nísìn ẹni tí ó pè wá bẹ̀rù èmi àti ẹwọ̀n ní pè wá àájúfẹ́ para wá torí brúsí muslim ticket christian kìníkan ticket ẹ ẹjá túnbù ṣe ẹjá túnra wá sí ẹjá tún ìmánì wá sí ẹjá tún ìwà wá sí The Guidance Facebook page. Follow, like, and share.